ǹjẹ́ ìjọba fẹ́ fi owó kún owó epo ni bí ó ń ṣẹlẹ̀. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa ló ń dé sójú ìwòrán yín láti kànnì Yorùbá Broadcasting Network lónìí ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2022 Ọláyẹmí Adéwùnmí lórúkọ tèmi síwájú ẹ gbọ́ àwọn kókó lórí ọ̀rọ̀ epo bẹntiró wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ní túnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ògùn ní àwọn ilé epo káàkiri ẹgbẹ́ àwọn olórí ọba ládé wọ́n láwọn ti ṣetán o láti máa ṣe àgbàsílẹ̀ àwọn ọmọ kéékèèké eléyìí tí wọ́n rán lọ sílé ọkọ ní tìpátìkúùkù kò sí èrè nínú ijó àjòkiri lẹ́yìn olóṣèlú tí o ò bá ti ní káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tó fi yan ẹni tó wù ọ́ lọ́kàn adíjedu ipò lágbà ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ọ̀nàrẹ́bù Ládi Adébútú lóṣù eléyìí ọ̀nàrẹ́bù Tóyìn Àmúsù ó ní a ó máa tẹ̀ síwájú láti máa ṣe ìrànwọ́ fún àwọn ọ̀dọ́ agbègbè nítorí àwọn ní ọjọ́ ọ̀la wa àwọn ni wọ́n sì lè tún agbègbè ṣe ó ṣeé ṣe kí Sunday Igbòho kó tún wáá jẹjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tó bá jẹjọ́ tán ní orílẹ̀‐èdè Benin Malami ló fòun eléyìí síta àwọn ajínigbé ni wọ́n tuntun kọlu agbègbè kan o nílùú aláṣẹ Buhari wọ́n pa ẹni mẹ́tàlá wọ́n jí ọba aládé ìjọba àpapọ̀ wọ́n ní àwọn ti yọwọ́ àwọn kúrò nínú ẹjọ́ Timothy Adégòkè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn iná bá wá láṣàlẹ̀ ètò ní tá a bá ti lọ sókè lọ́hùn tá a padà dé a bẹ̀rẹ̀ sí ni máa fún wa lẹ́kùnrẹ́rẹ́. mo ń rọ̀ yín ẹ̀yin èèyàn wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà kẹ́ ẹ wọ́n bá wa wo Yorùbá Broadcasting Network dáadáa kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòye tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn wa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 nípa títẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín láti lè máa gbọ́ bí ó ti ń lọ ní yàjó yàjó ẹ sì lè tún darapọ̀ mọ́ wa tó yẹ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yìn ń wò wá nípa títẹ subscription button yẹn kẹ̀tẹ̀ àgò dúdú tó wà lókè eléyìí tó máa máa fún yín ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bí wọ́n bá ti ń jáde àti àwọn ọlọ́kan òjọ̀kan ètò wa bí ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níkànnì Yorùbá Broadcasting Network work yba wàyí o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà amòfin àgbà abubakar malami ló ti sọ wípé ó ṣeé ṣe kí olóyè sunday adeyemo. tí gbogbo èèyàn mọ̀ sí sunday ìgbòho kó jẹ́jọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn tó bá ti jẹ́jọ́ tán lórílẹ̀‐èdè ti olómìnira benin ó ní ìjọba nàìjíríà kò ní tó máa ṣe o nínú ẹjọ́ Sunday Igboho lórílẹ̀‐èdè olómìnira bẹ̀rẹ̀ nítorí orílẹ̀‐èdè náà ní òfin tiwọn eléyìí tí wọ́n ń lò Màlàmí ní Sunday Igboho tó jẹ́ àjìjàgbara tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀‐èdè Yorùbá náà ó tàpá sí òfin eléyìí tí wọ́n ń lò ní orílẹ̀‐èdè olómìnira bẹ̀nẹ̀ eléyìí ni wọ́n ṣe fi kélé òfin gbé e. ó wàá tẹ̀síwájú pé ní kété tó bá ti parí ìgbẹ́jọ́ pẹ̀lú wọn ni yóò bẹ̀rẹ̀ sí ní káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú òfin orílẹ̀-èdè nàìjíríà àti wípé kò sóhun tó kan orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ohun tójú rẹ̀ bá rí ní orílẹ̀-èdè olómìnira bẹ̀nẹ̀ níbi tó ti ń jẹjọ́ lọ́wọ́. ìjọba àpapọ̀ ni wọ́n ti kéde wípé àwọn ti yọwọ́ yọsẹ̀ yọ gbogbo ara nínú ẹjọ́ eléyìí tí wọ́n bá àwọn afurasí mẹ́wàá tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yunifásitì ti ọbáfẹ́mi awólọ́wọ̀ oau ìyẹn ọ̀gbẹ́ni timothy adegoke eléyìí tí wọ́n bá wọn ṣe ìkéde yìí ló wáyé lónìí nílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ nílùú àbújá nínú àtẹ̀jáde tí ìjọba fi síta látọwọ́ àwọn agbẹjọ́rò ìjọba wọn ìyẹn ochukwu ogbeyì àti sidi abdulrasheed isiaq tí wọ́n fi ọwọ́ sí lọ́jọ́ ajé bí ó tilẹ̀ jẹ́ wípé àtẹ̀jáde náà kò sọ púpọ̀ lórí ìdí tí ìjọba àpapọ̀ tí wọ́n fi yọwọ́ nínú ẹjọ́ àwọn afurasí náà ṣùgbọ́n ṣùgbọ́n ṣá ó ní ìwádìí ṣì ń tẹ̀síwájú títí wọn yóò fi parí ẹjọ́ náà ní báyìí wọ́n ti dá ẹjọ́ náà padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun. àìsí epo bẹntiró ti fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní àwọn ilé epo ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ògùn lásìkò yìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àti akọ̀wé fún ẹgbẹ́ àwọn òǹtà epo bẹntiró ìyẹn major oil marketer association of nigeria ọ̀gbẹ́ni clement isong bó ṣe ṣàlàyé fáwọn oníròyìn níbi tí a ti rí akọ̀ròyìn fún iléeṣẹ́ ybn ó ní ẹ wò ó bí ó tilẹ̀ jẹ́ wípé òun ò lè ṣàlàyé púpọ̀ ohun tó fà á lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n àjọ tó ń mójútó ọ̀rọ̀ epo rọ̀bì ìyẹn Nigeria National Petroleum Company NNPC wọ́n ṣetán láti ṣàlàyé lórí ohun tó fà á láìpẹ́ jọjọ. ìròyìn fi tó wa létí wípé nítorí àwọn epo tí kì í ṣe ojúlówó eléyìí táwọn kan ń tà tó sì ń bá ọkọ̀ àwọn ènìyàn jẹ́ ní àwọn ilé epo kan ní àwọn agbègbè yìí tí wọ́n fi sọ wípé àwọn ò ní tẹ epo lásìkò tá a wà yìí ẹgbẹ́ àwọn tó ń tẹ epo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alága wọn ní ìlú Ìbàdàn alhaji bukola mutiu ó ti rán àwọn alámì jáde láti lọ́wọ́ àwọn ilé epo eléyìí tó bá jẹ́ wípé ìtàkùtà epo gbàrọ̀gùdù tó jẹ́ epo bẹntiró ni wọ́n ń tà fún àwọn lọ́kọ̀ nítorí náà ni wọ́lùkọlù ń ló ṣe wà ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà epo wọ́n ní ilé epo kílé epo tí wọ́n bá ti ká mọ́pọ́ ta gbàrọ̀gùdù ni wọ́n ṣetán láti fi ṣìnkún òfin mú lásìkò yìí adíje bípò lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ògùn ìyẹn nọrẹ́bù Ládì Adébútú Làdó ni ó ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀nà wípé kò sí èrè nínú à ń jó káàkiri lẹ́yìn olóṣèlú tí ènìyàn bá ti ní káàdì ìdìbò alálòpẹ́ PVC ó ní láti fi lè yan ẹni tí ọkàn rẹ̀ fẹ́ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ọdún 2023 ó sọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣiṣọ́ lójú eegun àkànṣe tí omi ẹ̀rọ eléyìí tí ọ̀nàrẹ́bù Tóyìn Àmùsù tó ṣètò fún àwọn olùgbé agbègbè kan nílùú Ìjàyè ní ìpínlẹ̀ Ògùn àkànṣe ètò yìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án irú rẹ̀ láàrin Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ó ṣe léyìí ní ọ̀nà àti bá pèsè omi fún àwọn ènìyàn látàrí àìsí omi ẹ̀rọ tó ń yọ déédé ní ìpínlẹ̀ náà nígbà tí ọ̀nàrẹ́bù tóyìn àmúsù léyìí tó ní lọ́kàn láti díje du ipò fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà tó ń sọ̀rọ̀ ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba òkè fún àǹfààní láti lè fún àwọn ènìyàn tó wà ní àyíká àti agbègbè rẹ̀ ní omi àti ìrọ̀rùn ó wá tẹnumọ́ wípé ohun tó gbọ́dọ̀ jẹ́ olóṣèlú kọ̀ọ̀kan lọ́kàn tó sì gbọ́dọ̀ wà lójú ẹ̀mí àti ìgbáàyà wọn ni ìgbáyégbádùn àwọn ará ìlú òun náà wá ra àwọn ènìyàn láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn kí wọ́n lè yan ẹni tó wù wọ́n lọ́kàn sí ipò nígbà tí ètò ìdìbò léyìí tó ń bọ̀ ní ọdún 2023 ó wá ṣèlérí wípé káàkiri agbègbè òun ni àwọn sì máa gbé ìgbésẹ̀ láti mú ìgbáyégbádùn lórí ọ̀rọ̀ omi ẹ̀rọ bá àwọn tó kù ní àwọn wọ́ọ̀dù bákan náà ó ní ohun tó jẹ́ pàtàkì jùlọ ni láti rú àwọn ọ̀dọ́ ní agbára nítorí ọjọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ àwọn ọ̀dọ́ ló wà. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ti fi ọwọ́ òfin mú ọkùnrin kan tó jẹ́ ọmọdébìnrin ọmọ ọdún méjìlá gbé tó tọ́jú rẹ̀ sínú igbó sùúrù kan tó sì bá ní ìbáṣepọ̀ ní tìpátìkúùkù olùpẹ̀jọ́ Victor Emada ni ó ti sọ fún ilé-ẹjọ́ wípé olùjẹ́jọ́ náà ni ó mú ọmọ náà gbé lọ tí ó jí gbé sínú igbó ní agbègbè kan ní òru mọ́jú nígbà tí bàbá àgbà ọmọ náà tó sì ń gbìyànjú láti gba ọmọ náà sílẹ̀ ńṣe ni tòun gbé igi tó sì là mọ́ bàbá arúgbó náà lórí. ọ̀gbẹ́ni Haruna Jimoh tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ magistrate ọgbà ní ìpínlẹ̀ Èkó ni ó jẹ́ ọmọbìnrin náà gbé ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ nígbà tí bàbá àgbà rẹ̀ rán níṣẹ́ tó sì ṣe ṣìbáṣìbò bí bàbá àgbà ọmọ náà ṣe ṣàkíyèsí wípé ìkáwọ́ rẹ̀ ni ọmọ náà wà tí ó sì ń gbìyànjú láti gbà á ni ó gba ìgìmọ̀ orí bàbá náà kó tó di pé bàbá náà fìgbè ta tí ó sì pe àkíyèsí àwọn tó ń lọ tó ń bọ̀ wípé kí wọ́n rò òun lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ènìyàn náà ni wọ́n ti bo ọ̀gbẹ́ni haruna tí wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ wọ́n ti jí olórí abúlé gùdà alhaji umar gbé wọ́n sì ti gba ẹ̀mí lẹ́nu àwọn ènìyàn lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n sì farapa lóru àná ọjọ́ ajé mọ́jú òwúrọ̀ yìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní àwọn abúlé mẹ́ta kan ní ìpínlẹ̀ katsina tó jẹ́ ìpínlẹ̀ ibi tí olórí orílẹ̀-èdè yìí ìyẹn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ti wá. àwọn abúlé náà ni Guga Gidankwana àti Dunkawa gbogbo rẹ̀ pátá ni wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Bakori àti Funtua ní gúúsù àríwá ní apá ti ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Katsina tó jẹ́ ìpínlẹ̀ aláṣẹ Buhari ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ o níbi tí wọ́n ti gbé olórí ti gúgá alhaji umar tí wọ́n sì pa ẹni mẹ́wàá bí ó tilẹ̀ jẹ́ wípé àyè wà fún alhaji umar láti sá lọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi tó wa létí ṣùgbọ́n wọ́n ní ńṣe ló ń pariwo fún àwọn ènìyàn rẹ̀ wípé kí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn. ní kété tí àwọn ajínigbé náà tí wọ́n rí olórí náà ni wọ́n bá sáré lọ bá tí wọ́n sàwòrán wọn di báràkà tí wọ́n sì ya bò ó lẹ́yìn tí wọ́n tẹ̀lé e wọlé tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni wọ́n wádìí ní pápámọ́ra tí wọ́n jí òun náà gbé sá lọ. ó ṣojú mi kòró ní abúlé fontana sọ wípé ńṣe ni wọ́n jí oúnjẹ pẹ̀lú àwọn ọmọbìnrin méje àti ọmọdé mẹ́fà wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí wọ́n tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí àwọn ajínigbé adúkòkò mọ́ni tó ń yọ wọ́n lẹ́nu ní àyíká àti agbègbè yìí nítorí lásìkò tí wọ́n ya wọ àwọn abúlé mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n sì ń rọ̀jò ìbọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó tó mẹ́tàlá ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. ẹ̀yin ará oníjú lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa ní àṣálẹ́ yìí níkànnì Yorùbá Broadcasting Network YBN ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa nígbà tó bá di lójúmọ́ ọ̀la máa wá rántí wípé àríṣe láríkà àríkà bàbá ìrìkún ohun tá a bá ṣe lónìí ìtàn ni tó bá dọ̀la gbìyànjú láti ta ipa tìrẹ láti ṣe rere láti mú àyíká àti agbègbè rẹ dàgbà ọláyẹmí adéhùn mi ó rúbutu lórúkọ tèmi ó rán ayọ̀ lọ.